súnmọ́ ni wọ́n ti lo ìtàkùn ayélujára wọn tí wọ́n sì ń so orúkọ rẹ̀ pọ̀ pẹ̀lú rẹ̀ tí wọ́n ń kí wípé ó kú oríire ti ilé tuntun ọ̀hún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọkọ̀ pàtàkì nínú àwọn olùkópa Big Brother Naija Luke Rose òun ló ti takò ọ̀rọ̀ wípé òun sí ìtàkùn tí wọ́n fi máa ń fi owó ran ènìyàn lọ́wọ́ GoFundMe sí orí ayélujára kí àwọn ènìyàn lè máa ran òun lọ́wọ́ Luke Rose ló takò àhesọ yìí wípé òun kò sí ìtàkùn ayélujára kan bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan ni wọn yóò máa ṣe eléyìí láti lè kó owó sí àpò ara wọn ṣùgbọ́n ó ní òun kò mọ ohunkóhun nípa rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀kan pàtàkì nínú àwọn olórin jùjú ni Tósìn Mísíkòdé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Marvelous Band òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàjọyọ̀ ìyàwó rẹ̀ àti láti mọrírì rẹ̀ ó kọ síbẹ̀ wípé aya mi bí kì í bá ṣe wípé mo pàdé rẹ mo sì fẹ́ ọ níbo ni ayé mi ìbá wà ó sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ náà kì í ṣe ọjọ́ àyájọ́ ìgbéyàwó àwọn ṣùgbọ́n òun kàn lo ọ̀rọ̀ náà láti kí ìyàwó òun wípé ó ṣe é ó kú àtìlẹ́yìn òun ọ̀hún marvelous ló fi àwòrán àti fọ́nrán fídíò níbi tóun àti ìyàwó rẹ̀ ti jọ ń kọrin ìfẹ́ tí wọ́n sì jọ ń kọrin bí orin ọ̀hún ti ń lọ lábẹ́nú sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé mo nífẹ̀ẹ́ rẹ olólùfẹ́ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká dẹ́rìn pòṣónú kẹ́sìnró pẹ̀lú mi tí gbogbo ènìyàn mọ̀ sí I am people ló ti sọ wípé a ihun tó ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára bí ìtàkùn Facebook Instagram àti WhatsApp ṣe lọ tí kò sí ẹnikẹ́ni tó lè rí lò wá jẹ́ kí o mọ̀ wípé nítòótọ́ àṣé ó níbìkan tí wọ́n ti lè pa àti tí wọ́n ti lè ṣe àtúntò sí ìtàkùn ayélujára òun ó ní ìṣẹ̀lẹ̀ yìí gan ló jẹ́ kí òun mọ̀ wípé nítòótọ́ àṣébìkan wà tí wọ́n ti lè pa gbogbo ẹ̀rọ ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ohun tó kọjú sẹ́yàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ìlú mọ̀ọ́ká aṣaralóge àti aránṣọ ni Yomi Casual ló ti sọ wípé ẹ̀kọ́ ńlá ó ní ìtàkùn ayélujára tó lọ fún ìwọ̀n wákàtí méjìlá ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó sọ wípé eléyìí yóò jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ìlú orí ayélujára kí wọ́n máa fi ọ̀wọ̀ fún àwọn tí wọ́n ti mókè nínú iṣẹ́ amúlùdùn láì jẹ́ wípé wọ́n lo ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún amúrabí obìnrin ni James Brown àti ọ̀rẹ́ rẹ̀ Toby the Creator ò ní wọ́n ti fi ẹ̀sùn gbéwiri kan lórí ayélujára wípé wọ́n kó owó ọkùnrin oníbàárà kan ní ilé ijó Cubana Club orí ayélujára ó ní eléyìí ti wú yọ tí wọ́n sì fi ẹ̀sùn kan amúrabí James Brown bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin bí eré bí eré oríkì ilẹ̀ ìjẹ̀bú ti di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fi sórí ayélujára wọn báyìí láti lè jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn five hundred thousand naira tí ìlú mọ̀ọ́ká amọ́kàdé ìjẹ̀bú fi sórí ayélujára rẹ̀ wípé òun yóò fún ẹnikẹ́ni tí ó bá ki oríkì ìjẹ̀bú dáradára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Imo òun ni wọ́n ti fi ìkọminú wọn hàn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára sì ti ń gba ọ̀rọ̀ wọn bí ẹni gbàgbá ọtí látàrí wípé wọ́n ń dá iná bẹ́ẹ̀ ni wọ́n ń sùn sínú omi tó dọ̀tí lójú òpópónà wọn tí wọ́n sọ wípé kò dáa wọ́n ní wọ́n ṣe eléyìí láti lè fi ìkọminú wọn àti èròǹgbà wọn hàn sí ìjọba wípé ọ̀nà nekede Iyagua ní ìpínlẹ̀ Imo wà nínú ọ̀nà tí wọ́n sọ wípé ààrẹ yóò wá sí bí ó bá wá sí ìpínlẹ̀ náà àmọ́ ọ̀nà òun kò sí sí nínú ọ̀nà tí wọ́n ti ẹ̀fẹ́ ṣe rárá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká Nkechi Blessing ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìlúmọ̀ọ́ká òṣèré Tóyìn Abraham Ajéwọlé fún ẹ̀bùn ọ̀rọ̀ eléyìí tó kọ sórí ayélujára rẹ̀ láti mú orí òun wú ó sọ wípé ẹ̀bùn pàtàkì òní Tóyìn Abraham fún òun láti ṣe káàdì pélébé èyí tó ní àwòrán àwọn méjèèjì nínú tó sì kọ lẹ́tà sínú rẹ̀ wípé olólùfẹ́ mi ọ̀wọ́n Nkechi mo lérò wípé ayọ̀ àti àlàáfíà ó ní ìwé yìí bá ọ mo sì d dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ fún ohun gbogbo tí ò ń ṣe àti bí o ti ń tẹ̀ síwájú nínú oríire gbogbo mo nífẹ̀ẹ́ rẹ pẹ̀lú àdúrà tó lọ́rìn wípé olódùmarè yóò máa tẹ̀síwájú nínú ayé rẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n túyáyá túyáyà síta láti yẹ olórin ẹ̀mí nì Fúnkẹ́ Glorious sí lọ́jọ́ ayẹyẹ ọlọ́dọọdún rẹ̀ eléyìí tó máa ń ṣe tí ó pè ní Hallelujah Day Hallelujah Day ọ̀hún eléyìí tó wáyé ní lọ́lọ́ yìí ni àwọn ènìyàn kan ti sọ nípa rẹ̀ wípé olórin ẹ̀mí náà jẹ́ ẹni tí tí ó fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó sì nífẹ̀ẹ́ láti máa rànyàn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni olórin ẹ̀mí ọ̀hún Fúnkẹ́ Glorious kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra bí ó ti kúnlẹ̀ tó ń yin Olúwa nígbà tí ìlú mọ̀ọ́ká olórin olórin ẹ̀mí Wúnmi Akínlàánú omijé ojú mi ń kọrin yin olúwa ọ̀pọ̀ àwọn ènìyàn ti sọ díẹ̀ nípa rẹ̀ ẹ ká wò díẹ̀ níbẹ̀. kìkì lẹ́yìn ọ̀bàrẹ̀. ìjọba ìlọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.